والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين قال المصنف حفظه الله الشرح الفاللين اللي أوانتياتك سواجه للطريق في الإسلام حقوق وآداب تشرع لمن جلس أو مر فيه gbogbo ẹni tí ọba jòkó lójú ọ̀nà abẹ́ni tí ń bá rìn kọjá lọ ní ojú ọ̀nà ọyẹ kọ́ mọ̀ ò wípé ojú ọ̀nà yìí fún rẹ̀ nínú ìsìláàmù ọlẹ́tọ̀ o ọláwọn ẹ̀kọ́ o tí olúwa ṣe fún wa ní òfin o gẹ́gẹ́ bí mùsùlùmí ìmọ̀ èèyàn ní kọ́ọ̀tù àti jókòó ní ojú ọ̀nà àbí kọ́dà bọ́ọ̀ bá ń rìn lọ lásán ní ojú ọ̀nà náà tí mùsùlùmí ọmọ àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ eléyìí tí ìlẹ́nu ṣẹ̀ríà tọ́lọ́ fi rán nẹ́bùà Muhammad sallallahu alayhi wa sallam. ينال المسلم بأدائها الأجر العظيم وينفع إخوانه المسلمين ويقف الأذى عنهم àǹfààní mẹ́ta ní bẹ́ẹ̀ ń bi ká máa ṣọ́ ká máa lo àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ wọ̀nyí. àkọ́kọ́ ni pé gbogbo ẹni ọba sọ wọn dáadáa tí ó pọ́pọ́ ń bẹ fún lọ́dọ̀ ọlọ́run ẹni ọba sọ ìwọ̀ ìwọ̀ ojú ọ̀nà ó lo àwọn ẹ̀kọ́ tó yẹ ká lò ní ojú ọ̀nà àkọ́kọ́ àǹfààní ibẹ̀ fúnra rẹ̀ fún rẹ̀ òun ni pé yọ gba aláàdá lọ́dọ̀ Ọlọ́run pé a ah, kò sì ṣe báyìí nígbà tó wà lójú ọ̀nà kò sì ṣe báyìí nígbà tó wà ní ìjókòó ní ẹ̀bá ọ̀nà. àǹfààní kejì yanfa'u ikhwanahu al-muslimin ẹni ọba lo ẹ̀kọ́ tó sọ àwọn wọ̀tá wí yóò wúlò fáwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ gbẹ̀ntì ń kọjá lọ lójú ọ̀nà yóò ṣoore fún wọn àǹfààní ẹlẹ́ẹ̀kẹta yẹ̀kú fol ara ànihàn yóò sì kó ìnira ìnira tí ọba jẹ́ tí wọ́n yóò mú kú ó mú kú fún wọn ní a bá lo àwọn ẹ̀kọ́ wọ̀nyí àǹfààní mẹ́tẹ̀ẹ̀ta yìí ni ó ṣẹlẹ̀ o ẹ̀wẹ̀ ni ó mú ẹ̀bùn kú ní ojú ọ̀nà ìnira ló gbé kú lọ́nà fáwọn èèyàn ni alifawaid àwọn àǹfààní tá a rí mú ni o ní sọmárì. الأولى على كوكو أن للطريق حقوقا على من جلس فيه ẹ̀rí gbogbo ẹni tó bá jòkó lẹ́ba ọ̀nà lójú ọ̀nà à ń ṣe fàájì ni à ń sinmi ni à ń sọ̀rọ̀ ni ọ̀pá àwọn ìwọ ń bẹ ò tó sọ ò nínú wọn Rabbul Basari anil maharimi ẹ bá wà lójú ọ̀nà tó jókòó ọ̀rẹ́ ju rẹ̀ ńlẹ̀ gbogbo nǹkan kọ́ máa wo pàtàkì jùlọ anil mahari ni àwọn tó mọ̀ pé wọ̀ lọ́lọ́run ṣe é kéèyàn ó wò ó máa wo obìnrin olóbìnrin tí ń kọjá máa wo ẹni ọgbà máa wo ẹni okuru máa wo ibi táṣìírí aláṣìírí àà kódà o kódà kódà wàkàfọ́ládà mẹnẹlìyàdì awìlẹsà nínú tó tún sọ ìwọtọ ọba mà pé o lè ṣe ọmọ jòkó lẹba ọ̀nà o òun ni pé àtọwọ́ rẹ àtẹnu rẹ mẹjọ ní àwọn èèyàn lára o má bú àwọn èèyàn o má má fi wọn rẹ́rìn o má má fi wọn ṣe yẹ̀yẹ́ o má pé orí orí ọ̀rára lé rẹ ẹ̀ṣẹ̀ ni fún ọ. wàlẹ̀ amúrò bíi màrú nínú tó gbọdọ̀ tó mọ̀ pé bọ́ bá ti mọ̀ pé ó jókòó lójú ọ̀nà dandan ni o bọ́ọ̀bá rẹ̀ ní kí ọyẹ kọ sọ fún gbà ah, ntọ́lọ̀ ni ẹ̀ ṣe ọ̀gbọ́dọ̀ wù wànàhàyú ànilmọ̀nkárì òṣèré ni kí n ṣe ntọ́lọ̀ ọ̀fẹ́ ọ̀gbọ́dọ̀ dákẹ́ o ara wò àtẹ̀tọ́ ojú ọ̀nà nù o kọ́lá mọ́tò ń kọjá lọ ọ̀kadà ń kọjá lọ ẹrù tó kó kọ̀mọ̀gbà tó bọ́lẹ̀ oko búrẹ́dì oko ọ̀sán ọbọ̀lẹ̀ àwọn kan wá ń sáré pé ìfàdí àwọn ah, àbò ẹ̀dá dúró ni àbí ẹ bá tọ́jú rẹ̀ ní bá ń darí bọ̀ ìpè lẹ́ẹ̀kan tẹ kọjá o búrẹ́dì yín bọ́lẹ̀ o ọ̀gẹ̀dẹ̀ yín tẹ dì ọ̀kan bọ́lẹ̀ o ọgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o ààrẹ tó ti ń bẹ lójú ọ̀nà ni ẹ̀rí pé bàbá àti wí bàbá ń ṣe léyìí àǹfààní ọ̀kárí ìwọ tó dín búrẹ́dì àtọ̀sán ẹnìkan tó bọ́lẹ̀ bàbá ike bílù ti dànù ìwọ náà gbé nǹkan kalẹ̀ níbi kan táwọn èèyàn sáré gbé àmọ́ bí gbogbo wa bá lo ẹ̀kọ́ tá a lo àwọn tá a sọ àwọn ọ̀wọ̀ wọ̀nyí àǹfààní ni ó jẹ́ fún gbogbo wa o. الثانية التي تحريم البول في طريق الناس ẹ̀rí kéèyàn máa tọ̀ sójú ọ̀nà táwọn èèyàn rìn ẹ̀ eh, haramu ni o ẹ̀yàgbẹ́ sójú ọ̀nà táwọn èèyàn rìn iṣẹ́ ìpè lànàbí pé o ó sì mọ ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn la nílùú tiwa yìí síbi àwọn èèyàn ò lè tọ̀ sí o bàbá ti rí pé àwọn kan lójú tì tí wọn ò lè máa bẹ̀rẹ̀ wọn máa yàgbẹ́ sí ibi táwọn èèyàn máa kọjá lọ kọjá bọ̀ ẹlòmíràn máa ká tọ̀ sí ojú ọ̀nà títí àwọn èèyàn ọ̀mọ́ láìda o kódà o gbogbo ìjọba kó nira bẹni tí ń lo ojú ọ̀nà tí ṣe bẹ́ẹ̀ haramu ni. الثالثة إليكتا استحباب إبعاد ما يؤذي المسلمين من طرقهم وعظم الأجر في ذلك àràǹfààní tá a ṣe ní ọba mọ̀tẹ́lẹ̀ kọ́ lọ́ọ́ mà ń kọjá lọ lójú ọ̀nà àkórí pé nǹkan kan ó gún wọ ní ọ̀gbọ́dọ̀ tó gbẹ́ lómi lẹ́sẹ̀ mà àbí kò tí ì gún wọ náà ìwọ lọ́rọ̀ ní orí mú kú o mú kú o ara ń tọ́lọ̀ ń fẹ́ fún ọ̀nà ìmọ̀ọ́mú tí ó ní àwọn èèyàn lára tí ó ní dúkìá wọn lára kò ní ojú ọ̀nà ara ọ̀dà kéèyàn máa ṣe ní márùn lọ́nà àbójókòó lójú ọ̀nà nù ládàá tó sì wà ń gbé eléyìí náà ọmọ pọ̀ o ẹ̀rẹ̀ ni wọ́n mẹ́gun kúrò lójú ọ̀nà ọlọ́run forí ẹsẹ̀ rẹ̀ jìn olúwa dúpẹ́ fún ẹni ọlọ́run bá dúpẹ́ fún ó kú o. ولما تعجعنا وعن wà ní هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين عليكم السلام ورحمة الله نعم نعم Náà. Náà. Irú òye wo ní kí ló kọ yìí náà? Oyè tí oyè táwọn ọba aládé máa fi yàn jẹ oríṣi méjì ni. Oyè oyè ìlú àtúnṣe ìlú. tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹbọ oríṣi kan nù oyè kejì òun lóye òòṣà òun lóye ẹbọ tọ́ra àwọn gbà pé gbogbo ẹ̀ náà ní àwọn jọba lé lórí náà láti dáhùn béèrè yìí àfi ká mọ irú oyè tí wọ́n jẹ tí ọba jẹ́ haramu àgbọ̀dọ̀ pé ní haramu ọ̀fẹ́ èyí tó haramu àgbọ̀dọ̀ ti gbé ẹnìkan òṣèǹkankan ọlọ́run ó gbé náà ẹ àwọn àfojúsùn yà wò ẹ bá wa mọ ẹ padà bí ó ń tọ́ ní agbẹ́ kí ló kó oyè tí wọ́n fi ọ jẹ àwọn bá fi yàn jẹ atúnlùṣe àbí pé ẹnìkan àwọn ọ̀rọ̀ mi mú ń lu òun lọ fa omi sílùú àwa fi oyè kan dá lọ́la nítorí ẹ̀ gbogbo ò burú o ò burú olùwọ̀ pé ká máa bára wa ṣe ń tayé ní tí ò lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀sìn náà àmọ́ ń bí a bá fi yàn ìjòyè tí ń jálá ju tí ń jálá já wọ́n ní wọ́n lọ́kàn wọ́n ní ìrúnmọlẹ̀ àbí kìnnì kan gbọ́ntọ́ bá ti ní í ṣe pẹ̀lú ẹbọ pẹ̀lú ọ̀sà mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí o bọ́ọ̀bá fẹ́ ba ẹ̀sìn rẹ jẹ́ o bọ́ọ̀bá fẹ́ torí ayé ọba àlìkìyàmà rẹ jẹ́ o àìjòyè ẹbọ o kọ́dà bí wọ́n bá fi pọ́nyàn lé àìgbàrú ẹ o lakum dinukum waliya din ọba ti jẹ́ mùsùlùmí sọ fún ọjà ẹsẹ̀ wọn èmi ò lè tún gbàrú oyè báyìí torí pé èmi ń wí ni la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam bí a bá wá wúyè tàkọ́kọ́ àtẹ̀kejì náà ká fi kún ọ̀gbọ́dọ̀ lẹ́bọ náà nù o wọ́n àbí wọn fi yàn di oyè ilé ìta pẹ̀lú oyè ìlú nǹkan ìyá lọ́jọ́ òsè nǹkan kan ìyá ọjà sẹ̀mọ̀kọ́jà náà sá lọ́gàá àmọ́ bá ti wá di pé bàbá wúyè ìyá lọ́jà náà àbí kí wọ́n ṣètùtù àfi kí wọ́n ṣe kinní kan ìwọ ìyá lọ́jà mùsùlùmí ọ̀sán kan tá àtúnyẹ̀ ò lè ṣe yóò àjọyọ̀ àwọn tí ń wí nǹkan kan ọ̀sẹ̀lẹ̀ pé a mùsùlùmí làwọn ọ̀hún ní gbàrú yìí wọn a rí ọba aládé tí ọ̀sẹ̀ bọ̀ níbi ló kù ta lè ka mẹ́ni méjì nílẹ̀ Yorùbá Nàìjíríà yìí ọjọba tí ó sì ṣẹbọ kìí gbogbo nǹkan wọ̀nyí èso tó dídí kọ́ọ̀tù ẹni ọba fẹ́ tanra rẹ̀ tó fẹ́ ta ayé rẹ̀ tó fẹ́ ta kìámọ̀ rẹ̀ nítorí ayé ni ọmọ òrùkọ dídí kọ́ọ̀tù òun náà ti jẹ́ náà. صل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وإياكم